alẹ́ṣáàdù ìsìlámì èyí ẹlẹ́ẹ̀kọ́ máàdì ibn taymiya alìsìlámì pẹ̀lú ìkúnlọ́wọ́ ibn taymiya model college tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ orúkọ ní lágbàdo náà ọba ọ̀rọ̀ nípa zakat ó ní a máa ràn wá létí nípa rẹ̀ ṣùgbọ́n ká tó lọ síbi eléyìí akẹ́kọ̀ọ́ wa kan ó fẹ́ sọ ọ̀rọ̀ kan ẹ̀já bọ̀ tó fẹ́ rí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكتون والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم adáwọ̀pá fún ọlọ́run kọ́lọ̀ ń jẹ́ ká akẹ́kọ̀ọ́ náà kó ní àlùbáríkà ń bó ṣe sọ síwájú ìdánilẹ́kọ̀ọ́ tòní yóò dá lórí azakat ìyẹn àfọ̀mọ́ owó látàrí ká yọ zaka tábà ń sọ nípa zaka lọ́dọ̀ àwọn àáfàá tàbí nínú ṣẹ̀ríà ó ní òdiwọ̀n kan nínú owó èyí tá a ń yọ jáde nínú owó kan tí wọ́n ti ṣe àdáyanrí rẹ̀ pẹ̀lú àwọn májẹ̀mú ètí ń ṣe àdáyanrí rẹ̀ léyìí tá a kó fáwọn ìjọ kan tí ọlọ́run ti dá kọ wọn yẹn nínú sọ́làtù àsáwùbà ẹgbẹ́ bí ọ̀rọ̀ tó sì máa dé orí rẹ̀. ipò tí zaka wà nínú Islam orígun ẹlẹ́ẹ̀kẹta omi zakat wà nínú sẹ̀ríà Islam ọ̀pọ̀lọpọ̀ àyà ńlọ́wọ́ léè tí ń ṣe àfimúlẹ̀ pé ọ̀ranyàn òní kí mùsùlùmí kó yọ zàká nínú owó rẹ̀ lára àwọn àyà yìí nínú sọ́ọ̀tì báyìí náà ọlọ́run bọ́ba àlékè ọlá sọ pé wa aqimu ssalata wa atu zaka ọlọ́run nínú wákàtí márùn-ún ẹ̀rí pẹ́ǹkì o bákan náà ẹ ṣe àfọ̀mọ́ owó yín pẹ̀lú ká ẹ zàká rẹ̀ nínú àyà míì ọlọ́run pa òjíṣẹ́ rẹ̀ láṣẹ pé khud min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim inna salataka sakanun lahum ọlọ́run nílò òjíṣẹ́ ọlọ́run gbà nínú owó àwọn tí wọ́n bá jẹ́ ọlọ́rọ̀ àwọn tí wọ́n jẹ́ ọlọ́lá gba zakat nínú owó wọn kó máa jẹ́ àfọ̀mọ́ fún wọn bákan náà kó máa jẹ́ àfọ̀mọ́ àti ìbùkún fún owó wọn nínú hadith òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam jẹ́ àmà ń bẹ̀ pé bóníyà ìsìláàmù àlà khamsin òpó márùn-ún ó ní ìsìláàmù yóò lé lórí wọ́n mọ ìsìláàmù lórí òpó márùn-ún ìkíní ṣahadati an la ilaha illallah wíwí jáde nígbóló ẹnu lẹ́yìn tó ti rinlẹ̀ nínú ọkàn wa sẹ́yìn ó tún mọ wá ṣiṣẹ́ tọ̀ pé kò sẹ́nì kankan tí ìjọsìn òdodo tó tọ́ sí tó yẹ ilàlá àfọlọ́wọ́ba aláwọ̀ nìkan àti kí ànábì wa Muhammad ẹ̀rú ṣe ọlọ́wọ́ba ní í ṣe òjíṣẹ́ ọlọ́wọ́ba ní pẹ̀lú èyí ọmọ kírun wákàtí márùn-ún wa ìta òzàká ìkẹta ni pé èyí ó yọ zàká láti lè bá a fi ṣe àfọmọ́ owó òróǹro tí ń bẹ lára owó nù lẹ́yìn ọba yọ wọ́n bá yọra rẹ̀ yọ lágbára pọ̀. aliwari mùsùlùmí tí ó takú jálẹ̀ tí ó sọ pé wọ́n yọ zaka kí ìdájọ́ rẹ̀ níbẹ̀ nínú ṣẹ̀ríà Islam yẹn ni pé ṣùkùnmù náà ní àyìn zaka ìdájọ́ ẹni tó bá kọ̀ tó lòun ò ní yọ zaka jáde nínú owó òun kí ni ṣẹ̀ríà sọ nípa aró ẹ̀ níbẹ̀ ẹni tó bá kọ̀ tó lòun ò ní yọ zaka ìmọ̀ kọjá pé lọ́dọ̀ rẹ̀ o zaka yìí ṣe ọ̀ranyàn ẹni tó wá ní zaka yìí ṣe ọ̀ranyàn oríṣi méjì ni kí ìmọ̀ kọjá pé ọ̀sẹ̀ darapọ̀ mọ́ ẹlẹ́sìn ìsìláàmù ni ọ̀sẹ̀ èdè mùsùlùmí ni kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú ẹni báwọn á ṣe àlàyé fún pé à lára àwọn nǹkan tó yẹ kọ́ ọmọ tó ti mà ò ní pé zàká ọ̀ràn yẹn ni lẹ́yìn tó bá ti wá mọ eléyìí tán tó bá tún wá kọ̀ jálẹ̀ láti yọ zàká àjẹpé ńgbà náà yọ̀ǹtàdàrú káfírọ̀ á kà fún pé kèfèrí lélẹ́yìn ẹnìkejì lẹ́nu tó ṣe pé àwáwí rẹ̀ á lè gbá wọlé látàrí wípé àárín ìlú níbi táwọn onímọ̀ tí wọ́n pọ̀ sí ibẹ̀ ló ń ti dàgbà bí ẹni náà bá tó aṣọ tó zàká kì í sọ̀rọ̀ àyàn àdínkù rẹ̀ ní báwọn kìkì rí ni. ẹnìkejì ìran kejì lẹ́nu tó ṣe wípé ọmọ pé zàká ọ̀ràn àyàn ni ṣùgbọ́n láàmì yóò kọ́lẹ́jì zàká tàbí ó kọ́ lè yìí ṣùgbọ́n àrùn burúkú ni ọ̀làwọn síra rẹ̀ ọ̀làwọn síyàwó àtọ́mọ ìyá rẹ̀ bàbá rẹ̀ mọ̀ ọ̀gbádùn rẹ̀ látàrí àrùn. látàrí ìbílẹ̀ yìí ó lóun ò ní yọ zàká látàrí kọjú àrùn irú ẹni báwọn ẹni tó bá jẹ́ olórí ẹ̀sìn nílùú bẹ̀ dandan ni kí wọ́n gba zàká lọ́wọ́ rẹ̀ níbẹ̀ kódà wọ́n bá gbé wá nítogun nítìjà wọ́n bá jà tí wọ́n fi gba zàká yẹn lọ́wọ́ rẹ̀ níbàámu sí pé òjíṣẹ́ lọ́wọ́n bá sallallahu alayhi wa sallam sọ pé umirtu an uqatila an-nas ọlọ́run pa mí láṣẹ ó ní kí n máa fòró àwọn èèyàn sẹ́sìn títí wọ́n fi gbà pé ọ̀sẹ́nìkan kan tá àjọsìn fún lódodo àfọlọ́wọ́n bá nìkan ṣoṣo àti kí alẹ́ bí wa Muhammad ẹrú sí ọlọ́run bá òjíṣẹ́ rẹ̀ sí ní ìrun wákàtí márùn-ún máa kí wọn sì máa asọ̀mù mílì dìmá ahụ mbọ amụwa aláhùn irú àwọn báwọn ẹ̀jẹ̀ wọn àgbọ́dọ̀ kálẹ̀ o bákan náà dúkìá wọn ẹnìkan kan ò gbọ́dọ̀ ọmọlúwàbí wọn ẹnìkan kan ò ẹnìkan kan ò gbọ́dọ̀ gbọ́n àfi pẹ̀lú ẹ̀tọ́ ìsìláàmù kílẹ̀ ẹ̀tọ́ ni pé òun o nǹkan oní nǹkan yọ san àtúnṣan o ìṣirò àwa kí ni hikma níbi zaka ìtànyọ what's the wisdom behind the zaka lẹ́tọ́lọ́ ti ní ká yọ zaka ìkíní ẹni tó bá jẹ́ mùsùlùmí tí wọ́n sọ fún mi báyìí lọ́lọ́run wí báyìí lòjíṣẹ́ lọ́wọ́n bá sọ kọ̀lẹ́tọ̀ láti máa ṣèwádìí pé what's the wisdom behind it ó bùkátà ju ọ̀rọ̀ ọlọ́run dandan ní kọ́ tẹ̀lé ìnáma káàna kọ́ọ̀lá mùsùlùmí ìdàgbọ́n ìdàlọ́ ìwà rẹ̀ sólé àyẹ̀kọ́ òdò sẹ́mìnà wà fáànà ẹ bá ti ní tọ́lọ́run wí ní ojúṣe mùsùlùmí oníkọ́yà sọ pé mo ti gbọ́ o mo ti gbà o mo ti tẹ̀lé àti ọlọ́run nítorí ẹ̀kọ́ jáde lẹ́nu mùsùlùmí ni ṣùgbọ́n bẹ́ẹ̀ bá máa tètè rí tọ́lọ́run ti láti pé ẹ̀sẹ̀ nǹkan báyìí àbí ẹ̀jìnà sí nǹkan báyìí a máa jẹ́ kéèyàn ò lè ṣe sẹ́wọ̀n ètò ẹ̀ kéèyàn ò jìnà sí níyàn bá ti mọ ìdí pàtàkì tọ́rọ̀ ma èyàn ò lè jìnà sí lára ìdí pàtàkì tí a fi á zàká ìkíní tẹ̀tìhírù nìfọ́ọ̀tì láti lè bá àfọ ẹ̀mí ara wa mẹ́rin kò ń bi àwọn ẹ̀ṣẹ̀ àti kò ń bi ìwà ahun nínú àyà tí mo kà lẹ́ẹ̀kan fọ́ọ̀dù mi náà wà lóyún sọ́dà kọ̀tàn tuntun hírò wọn bìbà kí n bí a. gba ní owó lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olówó àwọn tí wọ́n jẹ́ ọlọ́rà tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ gba zaka lọ́wọ́ wọn kọ́mọ tí àfọ̀mọ́ fún wọn bákan náà kó wọn kó lè bá àfọ̀mọ́ àgbègbè àǹfààní ẹlẹ́ẹ̀kejì tàbí ti torí ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run bọba ìlékè ọlá tó fi ní ká máa yọ zàká muwasatul faqir àwọn tí wọ́n jálá ìní látàrí pé ẹ̀dá oríṣiríṣi méjì àbí mẹ́ta ò ní wá ẹni tí ò ní rárá ẹni tó ṣe pé ó ní díẹ̀ kọ̀ọ̀kan tó ní àtẹni tó ṣe pé ó ní pọ̀ tó ń gan tó bùkátà sí kíkín aláwọ̀kọ́ tí ò tiẹ̀ wà ní rárá wọn sọ pé á gbìyànjú á wo àwọn náà ṣe láàánú tí mo fi ní máa kájọ táwọn náà fi máa rọ́wọ́ mú lọ ẹnu ọjọ́ ìdí pàtàkì tọ́nà ọgbọ́n bàbá ìjọlá tó fi ní kájọ zàká ìdí ẹlẹ́ẹ̀kẹta ni pé ọlọ́run fẹ́ dán olówó ọlọ́run fẹ́ dán owó tọ́mà wò pé ẹni kò ẹ̀ yé ọmọ àlọ́ ni tọ́gbà inú ló fi kówó jọ ni àwọn èèyàn ṣe wàhálà àwọn èèyàn ju bí ìwọ ti ń ṣiṣẹ́ ń lọ ṣùgbọ́n ti bẹ́ẹ̀ náà wọ́n á dúpẹ́ fọlọ́n fẹ̀mí ìmúorin fọlọ́n látàrí pé kọ́ yóò zàká nínú kọ́lọ́n fẹ́ ṣe àdánwò fún olówó ni ṣé ìfẹ́ tó ní sówó ìní yóò borí ìfẹ́ tó yẹ kó ní sọ́lọ́n ìtẹ̀lé tó yẹ kó tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ bá jẹ́ pé ìfẹ́ ọlọ́run ló tóbi jù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ irú ẹni báwọn yóò jèrè láyé yóò tún jèrè ní àlẹ́ àáxírọ̀ ní tó bá jẹ́ ògbẹ́ǹde àlùkìyámà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn ìdí pàtàkì tí a fi hàn nípa yọ zàká ẹ̀san wo ni wọ́n bẹ fẹ́ ń tọ́ bá yọ zàká ọlá wo ni bẹ fẹ́ ń tọ́ bá yọ zàká ìkíní bẹ̀ ni pé ẹ̀ ń bá yọ zàká sábàbùn lìlẹ́ni rahmatullahi ta'ala zàká tó ń yọ okùnfà kan ni téèyàn ó fi rí àlékún kẹ́ àtàánú ọlọ́run téèyàn ó fi rí gbà ẹni pé ẹ̀tọ́ bá fẹ́ kọ́ lọ́wọ́ bá kọ́ kẹ́ ọ kó tó máa ṣe àánú rẹ̀ sí ìtọ́jẹ́ olówó máa yọ zaka máa fi ṣe àfọmọ́wọ́ rẹ kówó ń kó lè gbèrú sí i ó lè bàtún rí àlékún ìkẹ́ ọlọ́run nínú ayé alukur'an